má máa lè ní induced labour. ó ní mí lára ni. nítorí mo máa ní ẹ lára kú ni. ó ṣàmọ̀ pé olóyún fọkùnrin àbọ̀ hàn. lóòótọ́ ló lóyún ó kàn ó kàn bá wa gbóyún ni kò lóyún fọkùnrin. The only age Danny is about your wife. She's still very, very low on progesterone. Ìbáṣepọ̀ ni àti ìbágbèrè àti ẹ̀ ẹ̀yẹ́ ìfúnni rárá rárá mọ́ ẹ̀yẹ́ ló ló ti sá. Gbogbo sí negligence tó ṣe nílẹ̀ yìí tó bá ẹ̀ láì tó kó fẹ́ sọ pé kí n fẹ́. Tẹ́lí wo ìyàwó olórúkà yìí? Pẹ̀lẹ́ o kàn ṣà. Wọ ọwọ́ mi. Pẹ̀lẹ́ kàn ṣà. Wọ́n fẹ́ mi níṣu lọ́kà mi. Kàn ṣà lọ. pé mi jẹ? Pẹ̀lẹ́ o, Abẹ́lẹ̀, who know who do that? Má fọwọ́ sí ṣun ẹnu ẹ̀dá. Òun lè bá rú wa ṣiṣẹ́ ẹ̀. Àwa tó jẹ́ wípé oyún ẹyẹ la ní. Orúkọ Jésù èyí tó kúrò bá lè gbẹ̀ sílò dẹ̀gbà rẹ̀ sílẹ̀ torí ìwò nìkan gbé wọlé fún ẹ yẹn ilé wa bẹ̀ ṣe orogún ni o. tíyàwó ẹ bá ní problem lẹ́yìn síta kó fẹ́ yàwó mi. èmi tí mo nífẹ̀ẹ́. ṣé mi lè padà sẹ́nu géètì mi. àwa òkè tó ṣe ń padà ó padà lè kú lọ́wọ́ ni. tẹ ṣe ń fi mí wé gbogbo àwọn bàbá oníbàbà tán ti kú nínú olúwa ẹ̀ ń fi èmi wé àwọn paṣọ nẹ́fọn ẹ̀ jẹ́ káwọn ẹni ẹlẹ́ni rẹ̀ ṣe fẹ́ ibo ló ti rí wèrè tó ń pè lálejò wọn ò rétí yín náà kálejò lejò ní yín ni ṣé wọn ní sẹ́ẹ̀tì dá ẹni tébù fún yín ni omi ọ̀sán ló fún yín mu náà fẹ́ lọ́ máa yàgbẹ́ lé. wọ́n jẹ́ wípé òun lẹ́kọ̀ọ́ ni tàbí wọ́n kọ́ ìwọ lọ òdúró gbà torí kò ṣe èdè mi wọ́n máa ń rí mi sí wọ́n tún máa ń rí àlejò mi kúlà ọ̀dọ̀ èmi kò òbí sọ́ọ́rì gbàǹgbà ajé. dókítà ẹ má sọ fún mi pé ẹni tó ní oyún inú mi you can't be kidding me mo sọ fún ẹ pé à ń bọ̀ family tí ò ń gbé ọmọ yes so why you asking me questions. ṣáwọn ni. he's the man. yes yes. ah ilé ìlàsán ilé olóró. àmọ́ kí lọ̀gá náà rí nígbà tí wọ́n pa gbára wọn ò fẹ́yàwó méjì kí ni wọ́n bẹ̀rù okay ah! push a little. ọmọ ti fi hàn ọ́ ọlájìmí do not bring out the beast in me irú pé màá hùn kún fún ẹ mo ò tún wá ní ìgbà wà pẹ̀lú ẹ. ẹ bá mi fún mi abẹ́rẹ́ kí gbogbo ohun tó wà lára ẹ kó wálẹ̀. medical license mi la fẹ́ kí n fi ṣeré yẹn àti ẹ̀wọ̀n ọjọ́ tó pẹ́ láti fi gbára. torí gbogbo iyọ̀ díẹ̀ tó ní kí n ṣe wọ́n ṣe fi transfer sí èmi. ó bí bọ̀dé létí títí kó la ikú lọ tó máa halẹ̀ mọ́ mi. màá jẹ́ kó yẹ kó máa lá fún ọ̀bàràbọ̀gbè òyèrèmọyè asásàláwò sin àbàtà láláwò Ọ̀rànmíyàn iná ní pẹ́jà lójú onígun alákànlẹ́yìn rẹ́bẹ̀rẹ́bẹ̀ ìdí ọ̀bọ kìí jáde sọ̀bọ lóhùn adífáfò òdùn àtẹ̀wọ̀nrọ̀ ńlọ ogun àjà rírèmí wọ́n ní òrìṣẹ́ ifá ni yóò ṣe àgbásá lórí kókó ọmọ sáàsù àbìsí lórí kókó bìsẹ́yìn bòbó kàìsì kì í gbólógbó dìgbàrò tó o bá kọ̀ tí èsì ẹ̀ ìfámọ́ polongo kó o fi ṣẹ́gun wàràwàrà lọ́mọdé tó kú ìsìsì kọ́ orí kan ṣoṣo lè jò ní ilé fi ilé gbẹ ní wọgbó àgbẹ̀ kan ṣoṣo nílé gba àdíẹ̀ obìnrin kan ṣoṣo nílé gba ayọ̀ sórí àtẹ báàdì rẹ̀ sokún báàdì rẹ̀ sọgbọ̀n àgọ́ ọmọ olúfẹ̀ kan ṣoṣo là fi kó wọn ọ̀pá kan ṣoṣo là fi dágbà mọ̀lú àrísà ti rán àkútagìrì kéjì bá bá tọ̀pá bọ̀lù jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ àmọ́ mùsàwòrò ìtumọ̀ tí wọ́n ń so bẹ́rẹ́rẹ́ àtòlé lẹ́yìn bẹ́rẹ́rẹ́ tutubutu lọ́mọdé tú yègbé bẹ́rẹ́rẹ́ àtòlé ìbẹ̀yìn bẹ́rẹ́rẹ́. àjọ̀nú ọ̀rẹ́ mọ̀jẹ̀bùrẹ́ o àwọn olùgbẹ́ bẹ́ẹ̀. mo kúkú mọ̀ pé bá aláṣọgun ká mọ́ ẹni tí ó jẹ́wọ́ oníṣà ìbéèrè àbí báwo ni ká ṣe ṣe ti tọ̀ta fà sókè yìí tóyí dó borí ìkàdẹ̀rẹ́ ooo kò jẹ́ ṣe ti ẹ̀bẹ̀ o ó dá mi lójú ẹ bá mi pè é o àjọ̀nú àrẹ̀mọ ẹ bá mi pè é kí n àjọ̀nú àrẹ̀mọ. àjọ̀nú àrẹ̀mọ ti dé o. àjọ̀nú àrẹ̀mọ. ó ti dé ó ti dé ó ti dé o. àjọ̀nú àrẹ̀mọ. àjọ̀nú àrẹ̀mọ ti dé o. àjọ̀nú àrẹ̀mọ. ó ti dé. àjọ̀nú àrẹ̀mọ. rẹ mọ́. àjọ̀nú ààrẹ mọ̀jẹ̀bùrẹ́ o àwọn olùgbẹ́ bẹ̀. mo kúkú mọ̀ pé bá aláṣọgun ká mọ ẹni tí ó jẹ́wọ́ oníṣà ìbéèrè. àbí báwo ni ká ṣe é ṣe títọ́ tá a fà sókè yìí. Toyido borí. Ìkàdẹ̀rẹ́ o kò jẹ́ ṣe ti ẹ̀bẹ̀ o. Ó dá mi lójú. Dayọ̀, ìgbèrà tá a mú lọ gbódù lọ tẹ̀ ń fà ni o. Ọlọ́rọ̀ kìlọ̀kìlọ̀ ní bẹ́ńbẹ́. N ó gbòòrù kan fún ọ. Ìdí ọ̀ gbọ́dọ̀ kanlẹ̀ o. Kò gbọ́dọ̀ kanlẹ̀. Ìdí ọ̀ gbọ́dọ̀ ṣe kí ni? Kò gbọ́dọ̀ kanlẹ̀. Kò gbọ́dọ̀ kanlẹ̀. Ó gbọ́dọ̀ tún. Ó gbọ́dọ̀ tún. tí ń jẹun oríta ẹ̀rù jẹ̀jẹ̀ ni mo ní gbogbo lẹ́tulẹ̀ èmi ẹ̀rù tí ń bojú amójúsá amójúmárùsẹ̀ ẹ̀rù ni mí ìrìn mi ẹ̀rù ohùn mi ẹ̀rù àfi píparọ́rọ́ da jìnnìjìnnì bolẹ̀ èmi gangan ni òòṣà oríta. òòṣà oríta dé. ó dé òòṣà oríta òòṣà òòṣà oríta òòṣà òòṣà oríta dé dé. Fúntọ́ dúró ta ló kó hundred thousand tí mo kó sínú wardrobe. ṣé torí pé o fẹ́ béèrè hundred thousand ni o ṣe ń pè mí bíi pé mo dákú kí ló ṣẹlẹ̀ ah. Ah, èmi ni mo kó. Ah, wọ́n ló just like kí ló tó fi débi owó mi ṣé o lè sọ fún mi kó tó débi hundred thousand naira ni tí mo fi mú one hundred thousand ọkọ mi nínú wardrobe. ah ṣé wọ́n ló kó síbẹ̀ sí ìfúntọ́ pàtó mọ̀ pé onídòwò wàá sọ fún mi màdé sọ fẹ́ pé ó ké fúntọ́ gòdè lọ mú owó. ó dẹ má bínú mi mo kàn. ah it's more than that ó kàn lè sọ pé ẹ má bínú ìwà lóko no no no no no. ẹ kí ló fẹ́ ṣe kí ló ṣẹlẹ̀ ah àjẹ́ kí à ń sà lóòmẹ́ tó kí ló ṣẹlẹ̀ kí ló mú ẹ. fúntọ́ lórí owó mi. owó kí ìgbà náà kan mo kọ́ lẹ́tà wardrobe ó lè fẹ́ parẹ́ kí ló ṣẹlẹ̀ fún tọ́kì ní iṣẹ́ kò tó kí n pariwo ni nígbà tí mo dìídì kọ́ hundred thousand síbi kan ṣé ọmọ ni mo fẹ́ fowó ṣe tó mo fi kọ́ sílẹ̀. ṣé kí wàá kọ lẹ́tà pé mo fẹ́ gba lóun lọ́wọ́ ẹ̀ kí n tó lè kó hundred thousand naira ẹ̀ torí òun rọjò òun rọjò ni pé ó ju hundred thousand lọ kí ló ṣẹlẹ̀ gangan náà. Futosi I don't like this I don't like it at all. Ah, ah. ọ̀rọ̀ owó náà sọ̀rọ̀ ń pẹ̀ náà hundred thousand okay ó lè máa pọ̀ lóòótọ́ bọ̀kan tí mò ń sọ fún ẹ ni pé I have the right to know pé o fẹ́ débi owó o not that you just walk to my wardrobe àdá ìpa gbogbo tó wà bẹ́ẹ̀ ó dẹ̀ lọ́nà okay mo fẹ́ lọ́wọ́ sí i mo fẹ́ rówó. èmi rò pé olówó lọ́wọ́ ló fẹ́ lọ hundred thousand ò lówó ló ṣe one hundred thousand ló ṣe ń pariwo lórí hundred thousand ah àṣetálíkà ni ẹ ò lówó ṣe ní tálíkà. bẹ́ẹ̀ ni tálíkà ni ẹ ò ní kọ́bọ̀ lọ́wọ́. Ah, Why don't náà ṣerú ẹ̀mọ́ to ti bí ẹ sí láyé o fẹ́ next time if you try this only like her. get out. ṣé kìí ṣe pé mo fẹ́ padà dáràn báyìí. ẹ̀yin aláwìrogo ẹ̀yin aláwìrodò ẹ̀yin onífèrèsé ayé òun ọ̀run mo fẹ́ kẹ́ ẹ ti gbogbo àgbègbè yìí pa títí tí màá fi ṣetán ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wà ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ gbóhùn mi. àṣẹ́gun. kí ló dé kí ló fẹ́ ṣé bó ti ṣe tó wù ẹ́ èmi náà dẹ̀ ti ṣe tẹ̀lé èmi sọ fún ẹgbẹ́ kan kọ́ àwọn ọmọ ẹ̀kọ́ olùtọ́ náà wípé òṣàrí ta fẹ́ lójú ọ̀nà yẹn ó kọjálẹ̀ ò gbọ́ ó kọjálẹ̀ ò gbà tó dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí mo lè dáṣe fún ara mi ni ẹ lọ ṣàlàyé fáwọn ọ̀gá ẹni tó fi ọwọ́ ẹ̀ sí. ta ni ọmọ òrìṣà oríta ṣe bí ogun akọrin nínú ayé mi ta ni ọmọ bí agbára inú afẹ́fẹ́ ṣe tó dákun mo fi lédò àgbẹ̀ fún mi níbọn mi báwo ni bọ́mi ṣe fẹ́ padà torí olóòlò mo fi lóun bẹ́ẹ̀ mo fi lédò má rí bẹ́ẹ̀. ṣùgbọ́n tí ẹ ọwọ́ afọwọ́mú kan nínú ìbò àti ayẹtẹ tí mo ṣe fún ẹ èyí tó bá mú kó jẹ́ kí n mọ̀ mo mú bọ́n mo mú bọ́n ìbọn ni mo fẹ́ ìbọn ni mo fẹ́ mo mú bọ́n. àjọ̀dún àrẹ̀wọ̀ sọ ìdí kan pàtàkì fún mi tó fi fi wúwo ẹ kiri bí bẹ́ẹ̀ kọ́ èmi fúnra mi máa fọwọ́ ara mi pa ẹ́. Oyinbo. Kì í dédé bínú. Kì í dédé bínú. Kì í dédé jà o. Who is Òrìṣà Oríta? And who is Àjọ̀nú Àrẹ̀mú? Who killed a great philanthropist innocent citizen like Honorable Akindele. Ma, mystery ni ọ̀rọ̀ Àǹjọ̀nú Àrẹ̀mọ àti oríṣiríta ṣì ń jẹ́ fún wa. But mo promise ma, a máa nail one down very soon. Mystery my foot. Hmm. Officer Musa, do you have any tangible explanation concerning the death of Honorable Akindele and the mystery she's talking about? ma mystery nurse ló sì jẹ́ fún wa ṣe rí à ń gbìyànjú mà à ń gbìyànjú but báwọn pípọ̀ yẹn ṣe operate ó beat imagination wa ni. <laughs> exactly ma exactly ma eh, but before the week runs out uh, we will come with a positive development uh, as regard this, this case. yes ma yes ma. please do or else all of you are in for it

àfi píparọ́rọ́ da jìnnìjìnnì bolẹ̀ èmi gangan ni òòṣà oríta. ọ̀nàrẹ́bù ẹ̀ máa ṣe ń gan ẹ̀ máa jọ mí lójú owó ò ní tán lọ́wọ́ yín láéláé mi mọ̀ pé ẹ̀kọ́ tẹ́ ẹ fún mi wú gọ́gọ́ tó yẹn ah, <laughs> ẹ ṣe mo dúpẹ́ ìgbà tí mo open envelope yín tí mo rí pé dọ́là lẹ kó síbẹ̀ ẹ wò mo tún dọ́bù ijó tí mo ń jó ni ẹ ṣe ẹ bá mi kí màdàmú náà mi ò ní wá yín tí ọlọ́run nípa yín fún mi o ẹ ṣe o ó dàbọ̀. <laughs> ọ̀rẹ́ lọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi aláṣìírí wo ikú ò ní gbẹ̀nì kankan lọ́wọ́ mi mi ní wá yín tí o ẹ kò yẹ mí kẹ bàbá ta ló sọ pé kò yẹ mí bàbá ta ló sọ pé kò yẹ mí kí kẹ́kẹ́ pa kó pamọ́ bàbá wọn lẹ́nu ẹ gèlè odu bíi ká mọ̀ ọ́ wé ká mọ̀ ọ́ wé kò dàbí kó tún yẹ ni ó yẹ ní ọmọ ìyá mi ojú òní tiẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o wo ọ̀rẹ́ mi màá pè ẹ́ lálẹ́ jíìsì pọ̀ tá a máa bára wa sọ màá pè ẹ́ máa pè ẹ́ event <laughs> planner yé wo ó da kán ròyìn èèyàn kán dẹ̀ bàbẹ̀ bí wọ́n ṣe ròyìn ẹ̀ gangan ni mo ṣe bá a. Yeah. jáde ó dé ó dé òòṣà òòṣà òòṣà oríta òòṣà. bàbá ẹ ṣé mo dúpẹ́ ewu wọn lè a máa fún yín ṣe o ọlọ́run ò ní padà lẹ́yìn tí iná ẹ wò ó ṣé kí n má borí ọlọ́mọra ah, ó pọ̀ hmm. ó pọ̀ bíi ti yẹ̀pẹ̀ ni níbi tó pọ̀ dé ìnáwó tí mo ṣe kọjá yìí ọ̀fẹ́ ni mo fún gbogbo àwọn tó wá sí ìnáwó mi lásọ pé ẹ ṣáà wàá bá mi dúpẹ́ hmm. kíní yìí ti pọ̀ ẹ wo ojú òní tí yìí o bẹ bá ṣe ń eh. lù báyìí fòmọdà yín o. àwíṣe àfọgbóhùn ẹ̀yin olódùmarè ni ẹ jẹ́ àfọpẹ́ fún ká tún wá dúpẹ́ lọ́wọ́ fátá aránṣẹ́ olódùmarè tó jíṣẹ́ wa nítorí pé tá a bá rán fá tó jíṣẹ́ fún olódùmarè tó olódùmarè kọ̀ tí ò ṣiṣẹ́ ńkọ́ àmọ́ kásámọ̀ dúpẹ́ fọlọ́dùmarè ẹ mọ̀ pé ìgbìyànjú làgbẹ̀ ń gbà hmm. ẹyin olódùmarè ní mùsù ta lóko nǹkan kan tí mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ kó yé yín yéké ni pé ẹ gbìyànjú ẹ máa ṣoore hmm. nítorí pé oore ló pé ìkà òsùn ọ̀ ńlọ olódùmarè fi ní a máa ṣoore ẹ gbọ́ bí fákan wí ni Ifá ní ọlọ́gbọ́nlọ́gbọ́n wọn ta kókó mi méjì aṣọ àwọn mọ̀rànmọ̀ràn wọn ò mọ̀yé pẹ́ẹ́lẹ̀ arìnàká wọn débi ilẹ̀ pẹ̀pin díá fún ṣoreṣore tí ń bẹ láyé abù fún ṣìkàṣìkà tí ń bẹ lálẹ́ dí ọ̀run ǹjẹ́ òre ló pé ìkà òṣùwọ̀n ìkàbọ̀ ọba débodè ó rojọ́ sẹ́yìn náà ti wá rí bí Ifá sọ pé òre ló pé ìkà òṣùwọ̀n ẹ kẹ́ máa sóore o. ṣe rí tí bá kọ̀ tí bá ní wọn sóore a mi gan ò mọ orí Ọlọ́run ni. Ah, ah. ẹ wò mo dúpẹ́ púpọ̀ mo mọ̀ lóore àmọ́ bàbá kíní kan ṣe mí ní kàyéfì o hmm. ṣẹ́ẹ̀rì kí la ṣe náwó tán sí kí n délé kí n mọ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá bá mi ṣayẹyẹ mo bá gbé gèlè kalẹ̀ ìjẹ́ kí n kí fóònù mọ́lẹ̀ kí n mọ pé gèlè mọ̀ fẹ́ sáré ẹ̀rìn pòórá ìmọ̀ ìwé ẹ̀rí o. Ah. ẹ sì dáyà já mi. kì í ṣeré. ṣé gèlè tó wá pòórá ni kàyéfì tẹ́ ẹ sọ pé ẹ rí ṣẹ́yìn ò tó kàyéfì ni. Eh, ṣẹrẹ́yìn iléèbó ẹ̀yin alákọ̀wé báyìí ó lè ṣe yín kàyéfì ah. ǹjẹ́ ẹ ti ríbi táṣà ti gbọ́mọ ènìyàn rí. ká má rí. ẹ yóò ṣe yín kàyéfì bẹ́ẹ̀ bá rí i àmọ́ kò jọ àwa lójú. ẹ̀yin ẹ bá mi ṣe nǹkan kan ẹ lọ rí fọkàn yín balẹ̀ kò séwu ayọ̀ ni fún yín bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé láti máa ṣoore o ah, ah. bó ti jẹ́ nù àdúrà yín ó o àṣefún náà lálà fún yín. àmì o. ẹ rọra sir ẹ pẹ̀lẹ́ ẹ kú ìjókòó ẹ jókòó láti dá. thank you sir. ah ó ti sọ̀rọ̀ yín kẹ́ tó dé so what's the name. Shindara Nisa. Shindara and you. Fadira sir. Faderara, that's lovely. Yeah, so kí ni a lè ṣe fún yín gangan? Ah, yes, sir. I need assistance ni. Actress ni wá, ó dẹ̀ ti ṣe díẹ̀ tá ti ń act. Ẹ̀yin àgbàlagbà lẹ́dẹ̀ bọ̀ tẹ́ sọ pé téèyàn bá rẹ̀ ní bàlà, wọ́n ló ń yá bọ̀rọ̀. Láṣẹ lọ bá wọn. Àwọn wá explain fún wa pé èrò mi àwọn tó ń jó péèyàn ló nílò tó wà nísàlẹ̀ omi sà, ẹjọ́ sà. Èmi kọ́ ọ ọlọ́run èwo wà máa kò sí nǹkan tí a mú wá sáyé tá a fẹ́ mú lọ sọ̀rọ̀ yẹ ká máa ranra wa lọ́wọ́ you know so um, eré tẹ fẹ́ ṣe yìí kí ni àkọlé eré yẹn náà. ìjà òmìnira ń sá. ìjà òmìnira ṣé mi ò ti gbọ́ sọ́mọ́ ẹ̀ láàrin Túnjí kí ló fi ń pa ẹ̀. mo ti go through storyline and it's very beautiful ẹ máa wà interested nínú ẹ̀ gan. wow bẹ́ẹ̀ sọ. Okay mo ṣe ní kí n mú ọ wá. oh sit down. all right sir. so but uh, <laughs> ìjà òmìnira bí èèlò lè rò pé a lè fi ṣe. a ah, rò twenty million sir. twenty million. ibẹ̀ ni sir. ibo lẹ fẹ́ tà sí. youtube ni sir. ah. <laughs> ọkọ mi. irú kí ló ṣe yìí ẹ gbà mí abájọ náà mo ṣáà ń pè látẹ̀kan ó dá mi lóhùn sí obìnrin tó ń wò ló jẹ́ kó dá mi lóhùn náà tó ní kan scroll down. Oh, ṣe scroll down dẹ̀ wá ń wò ó come on, mọ́ pé sweetie ọkọ mi ò dá mi lóhùn rárá àárín ah, ah, fíìmù àti wá pọ̀ gan o mo wà lẹ́gbẹ̀ẹ́ òun wo obìnrin mi ah, mo kí ni gbogbo rubbish náà ló ṣe tẹ́lẹ̀ tí wọ́n gbà mí létí. wàhálà tó bá tún sọ nǹkan mi màá tún fọ etí ẹ̀ wàhálà ìmọ̀ mi ni tó bá tún sọ èyí tí màá fọ etí ẹ̀. wàá fọ mi létí. bẹ́ẹ̀ mo sọ o wà nínú ilé mi òun wo picture obìnrin o eléyìí ò ti jọ àbí amọ̀rí ojú kòkòrò ti máa ń pa yín jù ojú kòkòrò yín lọ́lẹ̀ máa ń ní mo ti rí ọkọ tí mo ṣiṣẹ́ ò tí ìwọ́ra kò gbá mi létí náà. kò ráìtì ah! bá mi sọ̀rọ̀ òṣì òun bẹ sọ pé òun wo picture obìnrin òun bá mi pé kò warrant ni màá tún fẹ́ ní three four five ní ó já ni tó máa tún bí ẹ̀dá sì máa wà lẹ́gbẹ́ ẹ̀ kó máa fi wo picture. òun fún un ó dẹ̀ ń wo obìnrin ó láyà o ó láyà gan o. ẹ má tún bíra kí wọ́n tún bá mi dọ́rú ẹ̀ kí n jókòó sí nìkan kíbalẹ̀ kí n jókòó sẹ́gbẹ̀ẹ́ kó bá wo fóònù ní fóònù wà mi wò bí ó dà mò ń bọ̀ àbí. dágbére nílé báwọn ìyá mi ìyá mi oníná rí ìyá mi sọ mí lọ́fọ̀ kan kàràbàtà ọlálọ́bọ̀ lálọ́dà ìyá mi oníná rí. ọ̀gá mi ọ̀gá mi. ojúbani rẹ kí ni. ẹ dákun bí mo ṣe rí yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jáde ojú yín ojú yín ọ̀fà yín mọ́ra o ṣé kí ló tún ṣẹlẹ̀ gan. ìyá yín tún ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ ni. ọkàn mi sọ bẹ́ẹ̀ ni. gbogbo ohun mi olówó ayé lórí pé mo gbéyàwó. Ah. Ah. Ah. ṣe rí pàálù ní pàálù la bójú wọn ò bá fọ́ra bàrà báwọ́ tó bá ti di pé obìnrin bá ń kópa yà báyìí ẹ̀mí yìí gùn ún ọ̀gá ṣẹ́rí ẹyin tẹ́ kàn nífọ̀ lè kẹ́nẹ́ báyìí èmi ò mọ bó bọ̀rọ̀ yín ṣe wá jẹ́ tẹ́ tí ó ti ọ̀wá ṣaṣẹ àwa tó kàn jẹ́ pé kọ́sọ́ngbó là ń fẹ́ à ah, mo jẹ́rìí táwà nígbà sọ pé jókòó bẹ̀ ni kò yóò jókòó ni bí n bá ní kó jókòó sí bẹ̀ ni yóò jókòó sí n ò bí da níwájú ta ni níwájú ta ni eh, ah, eh, tó a jẹ́ pé gbogbo nǹkan lọ́lọ́run yọ̀ǹda fún yín àti wàá lò lẹ́wà ń pẹlẹ́ngọ. ojúbani rẹ kí ló bá ṣe kí ló bá dánwò lára ah, ẹ máa gbọ́ ga mi tó bá jẹ́ pé mi ni ẹ dákun ta ni jáwájú ta ni jọ́de apẹ̀ níwájú ọdẹ apààyàn. mi kàn sọ fún ẹ bá irú wọn tẹ bá dá wọn kọ́lẹ̀ tẹ kí ọ káwọ́ kíkó dijú ẹ kò gbọdọ̀ má gbọ́ àmì ẹ̀ ní gbólóhùn tẹ́ ẹ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ máa bẹ̀rù ni ẹ má bínú o. mo dárò gbèsè mo kú mo dárò á fún tó bà tèmi jẹ́ fún tó bà tèmi jẹ́ torí Ọlọ́run á. kí ló ti rí kọ̀ọ̀kan ó ti rí kọ̀ọ̀kan àṣàkàṣà ọ̀gá yìí ti ní ṣe ṣe ìpàdánù ẹ̀ mọ́ sọ́kẹ́ fún ẹ ìwọ ìkan tó bẹ múlẹ̀ sábẹ́ ẹ̀kọ́ alẹ́ máa gbọ́ ẹ̀rẹ́ kò sì fọ́ ìmí sì bọ̀. ẹ kò dáná kò dáná. tó bá rẹ̀ sí mi o. tó bá rẹ̀ ẹgbẹ́ arábìnrin yàrá bàtẹ̀ mi jẹ́ jẹ́ tẹ̀lé jẹ́ tẹ̀lé fún tọ́. tẹ́mi ṣe dájọ́. Ah! Ah! Mo náà bí wọ́n máa yìí rẹ̀ ee gbọ́dọ̀ mi wá sáré o èmi wá. ó ní òbọ̀ ta nú ilé mi. bàbá mi ò lè bọ́ọ̀dẹ ah! wọ́n ní yeye ọmọ nígbọmọ ìrùkẹ̀rẹ̀ nígbọmọ Ọ̀rúnmìlà torí ẹ̀ mo ṣe sáde yín náà. Ah! ṣé mi wá jọ Ọ̀rúnmìlà ni àbí mo jẹ́rù kẹ̀rẹ̀ ọ wá tọ Ọ̀rúnmìlà lọ akápò rẹ̀ sáà lè mí ṣe. torí ẹ̀ mo ṣe tọ̀ yín wá o ah! mi ò lọ bì kankan ọ̀dọ̀ yín mo wá. bó o bá ilé bóde bí n bá ilé díjú mi tí mo bá ilà òrò gbì ọ. ẹ ẹ lè díjú yín bẹ́ẹ̀ bá ṣe ń tì bẹ́ẹ̀ máa máa là fún mi kí ló ń ṣe yín náà ẹ jẹ jẹ mi lóhùn kí ló ń ṣe yín. nínú ilé mi sọwọ àtọ ọbọ lẹ́nu ni e. ẹ lè díjú mi. máa dóògùn wò ah! mo lè gba olóòkà gbóná. wàláì kàkà kẹ gbá mi gbígbóná títù lẹ gbà mí nítorí pọ́mọ ẹni mo jẹ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ tẹ̀ tẹ̀ ha dẹ̀ mọ́ mi ná. Ah! ó ká ìdá. àṣẹ ah, ìwà máa dóòkà wò lára mi. Ah, ó ṣe dúró kí n wọ́ lóòka ó rí rùmùrùmù bí ẹ̀fọ́ etí dò nínú ilé mi èmi. ṣẹ́gun ojú òní tì yín ẹ ní ṣàṣetì ah mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi ẹ ṣé ẹ ṣé ah bàbá ṣẹ́gun ìjọ èlò mo á fẹ́ san báyìí sí èlò wa. Ah, labalábá ayé ti ra ayé àjíjọ̀fẹ́ àìyíwo wárápá ká gbowó àìwo jàkùtẹ̀ ká gbẹ̀jẹ́ ọ̀fẹ́ la fi fún ni ọ̀fẹ́ la sì gbọ́dọ̀ tà á ẹ̀ máa lọ tó bá wá tọ́dún kan ọdún kan àbọ̀ o tó bá gbádùn dáadáa tó bá wù yín ẹ wá fi dúpẹ́ lọ́wọ́ fà. èsì kan dúpẹ́ lọ́wọ́ èsì tí ní dúpẹ́ lọ́wọ́ bàbá o gbèlè gbèlè èsì bàbá èsì gan màá tún àmọ́ yọjú sí èsì gan bàbá mi. ẹ pẹ̀lẹ́ kọ́ bá ń káwọn èèyàn rẹ. Hmm. wọ́n gbọ́ owó ṣẹ́gun sá. Hmm. ojú ò ní tiwa sọmọ yìí wá fi kànáfùrù sí kìnìún báyìí bàbá mi. ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù. bàbá mi o. Ah, ah, ẹyin ò díẹ̀ pé òkò ń bọ̀ o kó sọ fẹ́ yẹ ẹgbẹ́. bàbá hmm? ẹyin ni mo sin o. ọ̀hún ọlọ́ọ̀ni. ẹ ìwọ̀n máa yan ọlọ́ọ̀ lára yìí. ó lè tó bá a ní. bàbá ó lè ju bẹ́ẹ̀ lọ. kí ló dé. ó ń tẹsẹ̀ fún mi. Hmm? ó pọ̀ jù hmm. ó lé kí n ẹ wò ó kí n tiẹ̀ kókó sàn kankan ná kí n tó wé kankan lẹ́nu ẹ òwe òkòkun ní bẹ́ẹ̀ o. aganran owó lè yí o tí a fi. tòkì òkun ní bẹ́ẹ̀ bàbá. tí a fi ṣe ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sábò ẹ̀ tó riṣẹ́. sòkòkò <laughs> tara oko ọ̀rọ̀ mi là jẹ́ ìrówó tuntun kà ní wàràwàrà. ẹ wo ohun tẹ ṣe ojú ọbẹ lójú ọkọ ẹ ṣeun mo dúpẹ́ o. kí ló porúkọ ẹ náà. adékẹ́ ni sà. Radeke, Radeke, Radeke. Oh, lórúkọ mi apart from that. Eh, Radeke nìkan mo gbọ́jú tán mo ń pè mí sá. Darling, ọmọ ọ̀dọ̀ tí mo bá agent yẹn sọ, òun rèé o, Radeke ni orúkọ ẹ̀. Ẹ sórí ọmọ tí mo fẹ́ kó ṣe fún mi, this is my wife. Mi wàá fẹ́ kó gbé lẹ́mi gbóná. Nǹkan bá sọ pé òun fẹ́ exactly òun ni kò bá ń bá fẹ́ o. Kò sí wàhálà sá, ẹnì fún wàhálà tó bá wọn ẹ̀kú fún mi wàhálà nǹkan tó bá ti gbé wá ló máa wà òye ẹ tèmi ni pé kó o fọwọ́ síbi tọ́wọ́ bá ń gbé tán. kò sí wàhálà mọ́. fóòtọ́ mo ti ṣàlàyé fún ọ o ti yé tí wọn náà ti gbọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà. lọ́ọ̀yà ẹ máa bọ̀ ń bí. Good afternoon ṣe ìdẹ̀ ètè gẹ́ẹ̀tì bíbá ìṣá. bẹ́ẹ̀ ni mà kò lè fún mi rárá. ẹ jẹ́ kán fún yín ní cup kájọ ẹ má ẹ má ṣe yọnu in fact kọ́ yín ló gbé mi wá. oh ok. Hmm. ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣe. nípa nǹkan tí ẹ bá mi sọ lórí fóònù ni mo fi decide láti wá rí yín mà though mi ò ní right láti láti question decision yín torí pé ibi tó bá wù ẹ́ fúfú lẹ́lẹ́ yín ló lè darí ìgbẹ́ tèmi sí however tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú <sighs> mo mọ̀ pé tí kò bá sí any cogent reason ẹ ní decide pé ẹ fẹ́ change ìwé oyún and as your lawyer inú yẹn á dùn tí mo bá lè mọ reason mà. wẹ́ ẹ ṣe mo dúpẹ́ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé àwọn ọmọ mi mo wí gbogbo properties mi fún. bẹ́ẹ̀ni. but àwọn ọmọ mi ò sí ní nàìjíríà abroad náà wà gbogbo nǹkan tó ń dẹ̀ ní níbẹ̀ yẹn náà wọ́n wà okay for the rest of their life in fact first born mi gan pè mí recently wípé Mommy, if you have anything in Nigeria, sell it and use it to live your life. Wow. But <sighs> mo á wò wípé àkáǹtì mi gan ó wà òkè owó tó wà ń bẹ mi nínú tán. Mo ṣe wò pé tá a bá help àwọn less privileged tó wà ní àsàkánì wa kò sí nǹkan tó bá dìbẹ̀ tí mo bá wé gbogbo properties mi fún wọn àbí kí lè rò sí decision yẹn. Hmm. brilliant idea ni in okay. fact èmi gan mo fall in love pẹ̀lú decision yín tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ni àwọn olówó àti àwọn ọlọ́rọ̀ tó wà láyìíká wa ṣe ń ṣe definitely nàìjíríà gan ti máa dájú báyìí lọ. <laughs> ẹ̀yin náà mọ̀ wípé èèyàn kì í ronú bákan náà hmm. besides irú èmi báyìí gbogbo àwọn tó wà ní sàkání mi náà ti wà òkè ọ̀pọ̀lọpọ̀ olówó kan wà tó jẹ́ wípé àwọn tó wà ní sàkání wọn gan ebi ṣì ń pa wọn báwo náà ṣe máa wá ronú àwọn less privilege hmm. ẹ wo ẹ ṣe bí mo ṣe fẹ́ yẹn ẹ bá mi wí gbogbo properties mi ẹ bá mi wí ilẹ̀ fún wọn. but ṣe kọ́kọ́ tó wà nílẹ̀ yìí olè tó bẹ́ gìjà tó wọlé onílé ni bónílé jí bónílé ò jí gìjà ẹ̀ sì kẹ̀ẹ̀kan ẹ máa ní láti wá rí mi lọ́fíìsì by monday gbogbo tẹ́ ẹ sọ yìí máa ti ẹ̀ sọ pé mo document ẹ̀ so that ẹ kàn lè máa sign kó dẹ̀ lè dòfin. no problem ẹ ṣe gan ma ẹ ṣe gan yín ẹ wá ní kọ́ máa fún yín lẹ́nu. ẹ má ṣèyọnu mo ṣe ah, máa ah. padà sí ọ́fíìsì. okay. àbírú ọ̀run àlùjànnú wo ni wá wá àdúgbò mi gbogbo ọgbà báyìí ó di gbogbo ọgbà tí ìwọ kíní burúkú yìí ń wá àbúyẹ ìpẹ́ léèmí o kí ló ń fi ṣe ta ni o rí nǹkan kan o bísú <laughs> ẹ mọ̀ pé ọ̀dọ̀ ẹni ńlá náà làwa náà wà ọ̀rọ̀ yìí ló ń sọ ní ìgboro báyìí. pé kí ni sáà. fún iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ni pàápàá jùlọ lórí àwọn ọmọ yìí òru ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wọn tó yẹ kóró tó yẹ rántí tọ́pẹ́tọ́ bá ra àwọn ọmọ yín àti ọmọ ẹlòmíì ìyàtọ̀ máa ń wà láàárín wọn pé torí àwọn ọmọ yín ọpọlọ gbogbo ẹ ó pín síbẹ̀ hmm. ẹ wo Ọlọ́run máa wà pẹ̀lú yín ọlọ́run wà pẹ̀lú mi mo kàn ní ká yọjú sí yín náà ni. <laughs> àwọn tó kankan ṣe tí màá ṣe ọlá ìròyìn báyìí and the likes of chief mrs kọmọláfẹ ojú ọba ti rọ kò bá ti pa ẹ̀gbin ọlá ìkara òun ìgbín jẹ ẹ wo ojú ọba ti rọ kò bá ti pa wá <laughs> ọlá yín àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan ni ẹ ṣé gan ni àdúrà mi ni pé ọlọ́run àtúbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè ọlọ́run á máa wà pẹ̀lú yín ẹ ṣe gan ni. àmì chief mrs kọ́mọlá fẹtẹlẹ sọ yẹn she is a philanthropist oh. she is very good at that you know mo ti wá wò pé ah bí wọn máa ń ṣe ń ṣe mo fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ oh. so mo wá ní gbogbo ìgbà tí wọn ti gba wájú bí ìkọjá ó di dandan mo gbọ́dọ̀ wá rí yín ni oh, ẹ wo a gbọ́dọ̀ máa nà yín lọgọ ẹnu lóòrèkóòrè ni ẹ wo ẹ̀yin bínú mi ò mú checkbook mi dání but if you can give me your account details make uh, just little token ṣàtúbọ̀. again. yes ma'am. ma. kí ni ah, ẹ ah. mo máa béèrè account number tiẹ̀ náà ah. ah ọ̀ṣẹ́ orí mi wá nìyẹn ó yẹ ẹ bá mi pè. ṣe gan ni twenty nineteen. ilẹ̀ ní kìtì yí ilẹ̀ ní bàrà tí fà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mu àbà mu àbà bá mu ẹ̀mú èmú retí lágbẹ̀dẹ ẹ bá mu. o ah! tún bá gbèlè o ah, ẹ̀yin ò sàmì ẹ̀sìn bá mú kínní yìí kí gbogbo ará àdúgbò ó lè ba àrá ṣebi àwọn aṣebi àdúgbò yìí ó lè rọ́mọ ìyá wọn ọ̀dà ilé ló ṣe la dìẹ́dẹ́tù bọ́ bá ṣàparò yóò fara ká sọ ṣe honorable my honorable kò ní bàjẹ́. ẹ pẹ̀lẹ́ fúnṣẹ́. báwo ni. àfúnilójẹ máa wò bẹ̀ ta ni mo yí làgbà tíkẹ́ẹ̀tì. kálẹ̀ kálẹ̀ kálẹ̀. ó ti pẹ́ gan-an. <laughs> báwo ni ẹni ṣo ṣàwà pa. ẹ wo mi ń wà pa bóyá ní dèjì máa ti rí yín nìkan mo máa ń wà pa bó mo ṣe rí yín léyìí náà ó lè ti mọ̀ pé my pocket don full up mọ́ ni bàbá. <laughs> ọ̀dà jọ́nà wọn náà ṣe wá nǹkan tó máa máa fọwọ́ pa wọ́dà. owó èmi náà wúnú lẹ́bẹ̀ tá a ti bọ̀ ẹ mọ̀ pé kọ́ńtì tá a wà yìí àṣìlè gbò everything kan dàrú bákan bákan sáwọ́ bàbá oh, ah, ah. oh, oh, èmi náà láìpẹ́ nǹkan fẹ́ máa gun bẹ́ǹsì bàbá ẹ mọ̀. ẹ <laughs> eh, bọ ó yé mi ọ̀rọ̀ tó ń sọ yé mi bọ̀ ṣé tèmi bá wáṣẹ́ fún ẹṣẹ́ wáṣẹ́. agodo wàá ní agodo àbá ẹ fún mi ó yà ṣé kí n wá. ìyẹn ò ṣe problem firstly màá wá nǹkan fún ẹ náà but gba káàdì mi make sure you call me. ah òní bàjẹ́ bàbá ó yá ah. ọmọ mi gan ti di big boy ń gbóhùn ní ẹ bàbá o òní bàjẹ́ as you dey do. ìdán ńlá ó wà tèmi wọn bí anybody oh. that's the honourable yìí president is straight big ah. breed go die. ẹ fẹ́ gbé mi fò bẹ́ẹ̀ yẹn. ọlọ́run sẹ́ wàhálà ẹ̀ ẹ sàmí bàbá ẹ máa dé bẹ́ẹ̀. màmá expect call ẹ sọ̀tì gbọ́ wàá ṣe é wàá pàpẹ́ mi o. honourable i will call you sir. because ó eh, necessary kó ah. pè mí. dúró síbẹ̀ ẹ̀mú mu àbá mú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mú ibi ọ̀gẹ̀dẹ̀ bá wó sí ibẹ̀ ní rà sí lónìí ọká ni ọmọ aká èrè ni ọmọ rè gbogbo kòkòrò kéékèèké ara rẹ kọ́ mọ lè yanu. ẹ̀dá kan ò ní bínú tuntun kọ́ fọwọ́ àtàbọ́jú tuntun kọ́ fọwọ́ àtàbọ́jú ẹ̀dá kan ò ní gbéyà ẹ̀dá kan ò ní gbéyà láyà wọ́n ta ìsúná láyà kí èkó tẹgbẹ̀sán láyà lórí ni. takoko kò takoko ṣégélà tó jókòó lóòró làbó sọ̀gbọ́. ìjìyàgbá yàgbà wo ìjìyàgbá òkùnkùn nígbà ọmọ ọlọ́fin gùndíhùn òkú ajá ò gbọ́dọ̀ gbó òkú àgbò wọn ò gbọ́dọ̀ kàn ibi tí ẹni bá wó sí létí ọlọ́jà àti gbọ́ ilẹ̀ ilẹ̀ pẹ̀pẹ̀ ilẹ̀ ní kíkí yí ilẹ̀ ní màràfà ilẹ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ bá mú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ bá mú àbàbà ní ah! ìdílé àwọn òsìrìmọ̀ gbọ́ díbàkún yẹ kan mẹ́fà wọ́n á máa ṣòwò àrìnjó àṣẹ nǹkan ń bẹ lódò tí ń lagbè fúnrò mi àṣẹrò mi ìrè òjò lásán ẹ̀yin méjèèjì ọwọ́ mi fẹ́ tẹ̀ yìí wọ́n pa yín gbogbo ayé ní òrẹ́ sí yín. àjọ̀nú ọ̀rẹ́ mọ̀jẹ̀bùrẹ́ o àwọn olùgbé bẹ̀. mo ṣe kí n wà sí zẹ́ pẹ̀lú ẹ ti wà too careless jù. yeah torí ẹ ti mọ̀ pé ẹni tẹ́ ń gbé lọ ó ní mental illness ó yẹ kẹ́ ẹ lè lock mọ́tò yín náà ìgbà tẹ́ ẹ bá lock mọ́tò ẹ máa wá lọ attend sí you just you are just too careless in that thing I must be blunt with you. akúkú lọ́ọ̀kì lẹ̀kún mọ́tò yẹn bó ṣe jáde ni kò yé wa mọ́. ẹ wo nǹkan tí à ń sọ ni pé ẹ máa mọ́nítọ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n wà ní àkàtà yín dáadáa ṣe rí medical treatment tí agbára yín ò bá ti gbé ẹ lọ pa àwọn medical expert tí wọ́n máa bá yín mójútó ìyẹn sàn ju tẹsẹ máa lẹfẹ máa gbé wọn lọ sí hospital fúnra yín lọ ṣe mọ̀ pé tí ò bá ń ṣe pé ẹ fẹ́ gbé wọn lọ fúnra yín nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀. Hmm. ẹ ṣe sá ẹ wo advice gidi lẹ kúkú gbà wá and we are going to work on it we will do something on it ṣe gbọ́ sá. mo ṣe ń wọ̀dọ̀ wọn sìn náà ni ẹ ti má ti kó modernize omi ọdún ẹni mò ń gbàbọ̀ all right. And Titi, you can go to your office. We'll work on it. Then another thing ni pé I would advise you pé kí eh, employ children counselor. Tí wọ́n máa counsel àwọn ọmọ yìí tó máa advise wọn to prevent depression. Ẹ dẹ̀ mọ̀ pé depression dẹ̀ rí ó máa ń cause mental illness eh? please work on that. àkókò làwọn tó ń bá wa cancel wọn oh. bọ a tún máa fi yẹn náà ṣiṣẹ́ ṣe sí i. ẹ ṣe ẹ ṣe gan-an. I was kan fún ẹ pàtàkì tí mi fi ní jẹ́ṣẹ̀ fún ẹ. kí yóò kú ikú kankan bí kò ṣe yíyẹ kí lè máa jẹ́yìn iṣẹ́ olúwa torí pé olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní bẹ́ẹ̀ ni olúwa àwọn ọmọ ogun Hmm. mi nílẹ̀kùn. chief mrs nìyí kí ló ṣe wọ́n tán wá wa mọ́tò rọ́fìn rẹ̀ What's ah, ah. ah, the problem. You want to ṣe me? don't bother don't bother yourself one thing you pay. gbogbo buy kan tá a and make sure pé tẹ̀lé wọn there's some things still normal in a settings like this please take note of that I'm rí yín. ẹ ṣé gan-an ẹ know Jonu Aremo again. It's obvious three of you are not competent enough to carry on with the great task ahead of you. We are trying our best, ma. Your bet is not enough. We'll do more, ma. It's okay. Just a step ahead of you always. He does his killings and get away with it. <sighs> ma, ẹ wo, a rò wípé à ń fura jújú lẹ́yìn ní lò Juju? ni. jújú. yes ma. what is Juju? ẹ ẹ good ma ṣe rí ẹ mọ̀ pé ọmọ yorùbá lèmi eh, oògùn náà ń pè bẹ́ẹ̀ oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ eh, ẹni yẹn ó ní oògùn yes. <laughs> listen to him. yes ma He's very right ma. that omi voodoo voodoo oògùn. Yes oògùn eh, voodoo. tí wọ́n bá ń tọ́ mi mi ní tọ́ra mi. bẹ́ẹ̀ni ma. serious one. okay voodoo yes, by the time i redeploy you màá kó àwọn tíì mi wọlé efficient ones èèyàn ò lera dáradára káwọ́ gbé ní voodoo ó máa gbọ́ àgbàyà dàgìní dọ́ọ̀rọ̀ jùjú voodoo what rubbish get out of my sight. I'm ah, a, I'm a, I'm a too big. When I'm talking, you don't talk. Get out of my sight. Yes, ma. Get out of my sight. Yes, ma. Yes, ma. Bunch of idiots. Mọ́mí, èrè wà fún fún bí ẹ ti rán mi nà. Wọ́n ló dìgbà ń bá dé ọjà kí n tó rí. ẹ̀yin aláwìroko ẹ̀yin aláwìrodò ẹ̀yin onífèrèsé ayé òun ọ̀run mo fẹ́ kí ẹ ti gbogbo àgbègbè yìí pa títí tí màá fi parí ohun tí mo fẹ́ ṣe báyìí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gbóhùn mi. àṣẹ gùn òrìṣà oríta oníwàá fi ọ̀nà làwọn mi ó sì fi hàn mí ó ṣe o mo dúpẹ́ púpọ̀ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. ṣé nítorí èlò ṣe wọ́n ń dà mí láàmú mi ò ní àkókò rárá. ó tún bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ní pé màá rí owó yìí mo sì rí ní ìgbà àti àkókò tó dáa ó ní màá rí báàgì mo ti rí mi ò tiẹ̀ tí ì ṣíwò àmọ́ mo mọ̀ pé dọ́là ló máa wà ń bẹ̀. ṣé kò ní yẹn wájú o ò dẹ̀ ṣe mọ̀ fún lérò lẹ́jọ́. kí ló dé ṣó kéré jù ní o jù kan tó fẹ́ lọ. wood note ló wà ń bẹ ẹ wọn ò ná owó yìí mọ́ kò wúlò fún mi rárá owó tí wọn ò ná mọ́. bọ́ọ̀lù ń ṣe pọ̀ kó sí bí bá ṣe mọ́ ọmọ nílò owó owó tí mo dẹ̀ lè gbé wá ní gbogbo wá fún kí la fẹ́ ṣe báyìí kí la fẹ́ ṣe báyìí owó yìí kò sí bí mo ṣe fẹ́ ná mo kàn máa gbà náà ni kò wúlò báyìí dọ́là lèmi tiẹ̀ fẹ́ dọ́là ni mò ń retí. kò kí olókùn ni mo mọ̀ ìwọ ló débi olókùn kò sọkún tó bá lówó yóò wúlò fún ẹ o ti dà mo rí ẹ náà. ẹ ti má tẹ̀sán pé mi ì fẹ́ owó yìí báyìí ṣé bó ṣe máa máa nu tó bá tún yá kó yẹ kó gbé lọ mo tẹ̀ pé dọ́là ni mo fẹ́ mú ìṣe máa wúlò oníṣẹ́ oríta. <laughs> You're a naughty boy, bad boy. <laughs> You're very bad, bad boy. Sori <laughs> gbogbo ọ̀rọ̀ tó bá ti jẹ́ bí owó, ó máa ń ka ẹ̀ lára. Èló gọ́gọ́ One million all right tí mo bá ní kọ́ dọ́bùlù ẹ̀kọ́ fún ten million kọ́. àwọn oúnjẹ pariwo. Ah, ah, ẹ kò sí mo i don't uh, okay no for real wọ́n fún ẹ ní ten million tí mo sọ yẹn ọ̀rọ̀ sọ yẹn. ẹ kò sí eh, ọmọ ìlú fẹ́ ṣubú bíbá jọ́ tó dọ́ lọ́jà ń pẹ́ padà mọ́ ń pẹ́ padà. Ah! wọ́n ní bọ́jọ́ bá lajú ọjọ́ àfarahàn yé wọ́n ní bóòrùn bá làpò òun á sì farahàn lẹ̀ ìwọ́kíwọ́ tó bá wà nínú ilé wọn àjọ nínú afẹ́fẹ́ ni ẹ bọ́ra inú omi ni àbí tinú igi ni mo ní ibi tó o bá wà mo ní kò fara rẹ o. Ah! Ah! ìwọ wo kí ló ṣe é tó bu inú afẹ́fẹ́ wá láti wọnú ilé mi kí ló fẹ́ báwo ló ṣe jẹ́. Ògún ni mí bàbá rìn ọkọ̀ bàbá rẹ̀ orí ọkàn lẹ́rù ọmọ jẹ̀jẹ̀ àjọ̀nú àrùn wọn ni. Ìwọ. Ìwọ ni àjọ̀nú àrẹ̀mọ tó ń pa gbogbo ẹni tó bá ṣe eré nínú tó bá ti ṣoore wàá olóore lèmi kí ló dé tó fẹ́ pa mí. Oúnjẹ mi kò ṣètò ẹ wá. Ó dá padà èmi tí mo ti pa kú tí mo fún ikú ní ẹyin pápáyẹyẹ ọ ò lè pa mí ìdáǹdá gírì gírì gírì gírì gírì ìdáǹdá bójú bá dá ìdágìrì àsìkò ìdáǹdá gírì gírì gírì gírì ìdáǹdá bójú bá bá mọ́ ìdágìrì àsìdókòkò ìdáǹdá gírì gírì gírì gírì gírì ìdáǹdá wọ́n ní bóòrù bá wọ̀ àdágìrì a sì dóòrò ìdá àdágìrì gìrì gìrì gìrì gìrì ìdá àdá ìwọ àlùjọ̀dún ààrẹ mọ́tò wàlúlẹ̀ mi wọ́n ní kí ìdágìrì kò dá ọ. ọ mi sọ. èrú láyà abẹ́ àpáta ọ̀rọ̀ láti ń pè lù títì mo ti fẹ́ mú tábà yẹpẹrẹ. Robolon kusitulo imyajolare mo mo bọ̀ ní ti di. ó sún ọjọ́ pẹ́ síwájú. àjọ̀nú ààrẹ mọ̀jẹ̀bùrẹ́ o àwọn ẹgbẹ́ bẹ̀. adékè oúnjẹ mi dà. Ah, àwọn ọmọ dámọ̀ ní í dáná. fún tọ́ ni o má dáná ó yá lọ pé fún tọ́ fún mi ah, kí ni gbogbo eléyìí náà kí ni wọ́n á ń ṣiṣẹ́ fún fún tọ́ ah, tí mo dẹ̀ ti late already kí ló ṣẹlẹ̀ mo pé rádíkẹ́ǹsì ó sọ pé ó sọ pé kóun má dáná oúnjẹ fún mi. breakfast kí ló ṣẹlẹ̀ kí ló dé. ọkùnrin tó bá ti fọwọ́ oúnjẹ ilé ilé kò ní bó oúnjẹ ilé. Ah, kí ló kí ni owó tó bí mi kí ló fi papọ̀ mọ́ oúnjẹ ṣé mi ṣé mo lọ́kẹ́ mi ní fún ẹ ni mo ní kò yẹ kó dalẹ̀ tí n bá dé láti ibi tí mo lọ kí n kówó yẹn fún ẹ. kí ni ò papọ̀ àtijọ́ tí mo ti ń béèrè lọ́wọ́ ẹ pé owó oúnjẹ ti expire kó fún mi ní oúnjẹ ó dá mi lóhùn ni. gbogbo fún sọ̀tọ̀ nínú kíchìn yẹn èmi náà mo fowó ẹ lẹ́. èmi mo mọ̀ pé oúnjẹ wà bẹ́ẹ̀ ìyẹn ti lọ nì fún mi ní oúnjẹ owó mi owó mi ti máa fi ní oúnjẹ mi sínú kitchen tó bá ti fún mi ò ní bóúnjẹ ńlẹ̀. ẹ eh, bọ fún tọ́kì ni problem ẹ. Eh? ìwọ nǹkan ni problem mi ìwọ ló ń fún mi ní problem bọ́dẹ̀ ṣe fún mi ní problem ẹ máa fún ẹ problem padà ẹgbẹ́ ẹ máa ń fowó oúnjẹ lẹ̀ ni. mo ń ṣiṣẹ́ ni mo dẹ̀ ń fún ẹ lówó ok no problem ṣe fi tó bá fún mi lóúnjẹ lé màá mọ̀ ọ̀nà ta láti lọ jẹun it's alright. ẹ gbàgbé ọmọkùnrin ó dà gbóhùn tí ì mọ̀ mi rárá màá wá fira mi hàn eléyìí níṣó. ìjẹ̀bú Kí ló ṣẹlẹ̀? Gbangbalada. Fẹ́ pa mí ni. Ojúbánirẹ́, ìwọ ṣígẹ̀tì yẹn fún mi please. Ṣígẹ̀tì yẹn fún mi. Ìyẹn sún tọ́. O work house bí mo ṣe bẹ sọ̀rọ̀. You actually worked out on me. Àbí èmi bẹ sọ̀rọ̀ work out. <laughs> Ó dáa ó kú ṣẹ́gun tó bá wá bí ẹ̀dá tó bí babalababa ẹ̀dá tó bí mọ́tẹ̀lá ẹ̀dá gbé mọ́tò yìí kò gbé jáde nu géètì yẹn èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ wo màá ju ẹ lójú gbogbo òwe tó kà tó lò tó ń gbọ́ ẹ gírígírí yẹn màá ju ẹ lójú láti owó ẹ tiẹ di dọ́kítọ́rẹ̀tì ẹ màá ju gbogbo ẹ̀kú láti fi ṣe màá ju pátápátá tó ti bẹ̀rẹ̀ kan báyìí mo jáde. tó bá lóye ṣe báyìí kó lé tó gbogbo eléyìí má bà tèmi jẹ́. kí má bà ti tiẹ̀ jẹ́ lógún yóò fún mi lóòfẹ́ wéèbò o wá ní kí bàbá ti tiẹ̀ jẹ́ the boss and wife embarrass me àbí bọ́ọ̀tà kiri ẹ̀ kò tiẹ̀ sí bọ́ọ̀tà kiri ẹ̀ ń bẹ̀ bí mo ṣe wá ń wo ẹ̀ yìí wọlé báyìí ìpàkọ́ ẹ̀ ní kí n máa wò. bá wọn lè fún mi jalè wọn lè fún mi jọ. ẹ ojúbánirẹ ti géètì yẹn létà. mo ti ṣe ilẹ̀. wọ́n ní kò ti géètì. orí ti ẹ̀ dàrú àbí ojúbánirẹ àbí ti bá mi tọ́ orí ẹ̀ dàrú àbí. wọlé wọlé tó gbẹ́lẹ̀ rárá wọlé. aládé ọ̀gá ọlọ́run tẹlifíṣàn wọ́n ti mí ẹlẹ́ẹ̀lẹ́ wọn ò sì rántí báwọn ṣe wà ẹ̀dẹ́kùn ẹ̀yìn abiyamọ ayé àti tọ̀run ẹ̀dẹ́kùn ẹgbọkùnrin ilẹ̀ tó bá jáde níṣe kò ní kùdù báyìí gbálẹ̀ lọ tóbi bá bẹ̀rẹ̀ sí fún yẹn ń payà ìgbà mi ló kù how many meter mi kún ọ̀sẹ̀ mẹ́ta tí gbèsè ayé rẹ̀ wá kù tí ó lò. Ha ha ha ha ha! ogami nini abogami ko nini ah, ah. ogami ló sọ̀rọ̀ ẹ̀dí gbónúgbó lórí ta àsọ̀rọ̀ ayé ti ń jẹbọ yìí yé èwo ni wọn kó jọ bí èkó lóyè èkó ló kọ ìfọn ni mo ti jẹ fún mi láàyè báyìí ṣé ìpín kòròfò gan lèmi gan mi ti dúró yìí yé kójú má rí bi gbára lóògùn yìí. fúntọ́ kí ni reason tó máa fi lọ kí ni why why what for. kí ni reason nínú ilé ìsìn tèmi èmi ni mo gbà pé kó wọlé wá tó bá dẹ̀ yẹ màá ní pé kó bọ́ síta ó dẹ̀ sí yẹ mi kó bọ́ síta nìyẹn kó dẹ̀ bọ́ síta nìyẹn. no Futọ not in this case o. case wo nìyẹn. kì í ṣe ilé yàrá gbogbo ló máa ń sọ tó fíìgì màdé ìgbà fi ṣe ẹlẹ́nu but this time around. ilé mi ni ire ẹni tí bá fẹ́ kó wọlé ló máa wọlé ẹni tí bá jáde ó dẹ̀ máa jáde ni nísì ó láti jáde kó máa lọ. irọ́ ni kò ní lọ kò ní lọ kò ní lọ bẹ́ẹ̀ kò ní lọ mi ì láìpẹ́ bá mi sọ̀rọ̀ yìí mo ń sọ fún ẹ mi láìpẹ́ o kí ló ń ṣẹlẹ̀ kí ló dé tó kò jáwọ́ nulẹ̀ mi ẹni àwọn ìdáná náà kéé ní kí n wá sọ fún madam pé mo ti epo ni màá wò pé ṣé kí n tan jẹnẹrétọ̀ bọ̀ mọ́ nẹ́nẹ́pà. ọjọ́ mi sọ fún mi nípa fẹ́ fi epo sínú jẹnẹrétọ̀ ẹ́ wà á fún màá jáwé lẹ́nu bó ṣe wẹ̀ kí ó ṣe náà kó pọ́sà jáde olóṣìlẹ̀ ni bó ṣe rí kò ń ṣẹ́jú ẹ̀ náà tó bá yẹ pé ẹ jẹ́ pé àtàjà àtàsí ló máa bá ṣe ló máa bá ṣe níta àwọn abẹ nínú gate ẹ jẹ́ máa dọ̀wọ̀ ẹ̀kẹ́ lóṣù máa láì láti máa wọnú lẹ́mìí wá idiot. ojúbánirẹ ojúbánirẹ sotiri kan tó kó bá mi wọn ló jẹ́ kí èèyàn máa jèrè ọ̀rọ̀ lára mi mo bá wà bá ẹ lẹ́nu géètì. ẹ eh, kò sí problem wà á lọ bá lẹ́nu géètì àmọ́ jẹ́ kí n sọ fún ẹ ó mọ̀ pé rádíkẹ́lì mo ṣe sọ pé ó ń lọ tó dẹ̀ ń lọ sórí géètì máa yín náà ó máa tó lọ. Fúntọ́ ó ń gùn mí gàràgàrà o hmm. ọkọ ẹ mo jẹnu lẹ́yìn. a ti máa rún yín ọkọ ẹ ló jẹnu lẹ́yìn ìwà lórí wa lórí èmi náà ọrùn bó ṣe jẹ́ orí mo ṣe jẹ́ ọrùn. Fúntọ́ wọ̀nyẹn ò gbọ́dọ̀ bà mí lójú ẹni hmm. ló ti ń bà ẹ́ ìlọ́ọ̀bì ti ń bẹ̀ ẹ́ ní kí ló ń sọ. gógó ni mí tí ń jẹun oríta ẹ̀rù jẹ̀jẹ̀ ni mí ní gbogbo ilẹ̀kílẹ̀ ẹ̀rù ni mí tí ń bojú amójúsá amójúmárùsẹ̀ ẹ̀rù ni mí ìrìn mi ẹ̀rù ohùn mi. Tongo Luz ahorita. ọkàn ọ̀dọ́kàn àparò ìparugbu rẹ̀ kọjá run ibi ó padà sọ́dọ̀ oníbi èèwọ̀ èèwọ̀ ó padà ah, àmì burúkú lèyí o àmì burúkú lèyí o ah, ah, ojú ọmọ rí bí o ojú àṣà ìríbi tàwòdì rọrùn o ìwo ni wàá tó àwa ń dún ọmọ yìí náà ni. Hello. awo mo rí àmì kan nísìn kò bá mi lára mu rárá. àmì burúkú lèmi náà rí yìí o àmì ara tí ò sun àti ọ̀dá ni yọjú sí mi o ọwọ́ ìpẹ́ńsà àkekèé kíákíákíá ni ó ṣe. mo dé tán mo ń bọ̀ nísinsìnyí. ọ̀kàrí láì ọ̀kàrí láì bí oníkọlù ọ ọ̀wọ́ máa jẹ́ fún ọ. èmi ò kọ́ abárí ṣòfò ẹ lọ kó mú mi. báwo ló ṣe ṣẹlẹ̀. ẹ mo kàn gbọ́ pé bàmí àti ẹnìkan jọ ń ṣe fáńfà ìmọ̀ nígbà tí mo fi débi báyìí òkú bàmí mo bá ń lẹ̀. ṣé ohun tẹ gbọ́ ó jọ mọ́ ohun tẹ ti gbọ́ rí. mi ò rò bẹ́ẹ̀ mi ò gbọ́ ohun yẹn rí. bíi ilẹ̀kùn mélòó ló wọ ọ̀dọ̀ yìí. méjì náà ni. méjì. Dayọ̀ ọmọ náà bí mi o nítorí ọ̀n bá mi sọ lórí fún ó dùn mí jọjọ o ọwọ́ á ní bóyá wọ́n lóògùn jù mí lọ kúkú ń dùnkú abewé gẹ̀rúgẹ̀rú lóko bọ́ ọ bá lọ́pọ̀ oògùn bọ́ ọ bá ń ṣèké kò ní í jẹ́ inú rẹ̀ a máa jẹ́jẹ́wé lọ mo bọ́ ọ ṣètò ńlá kan lẹ̀. ilẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ni bọ́ ọ bá rí kan nu wọn àbọ̀n méjèèjì sọ́lù wọn èyí tó bá ti bá wọn lulẹ̀ ni òkúlẹ̀ lẹ́jà àtànù òkúlẹ̀ lẹ́kù tà òkúlẹ̀ ìrìnà ọ̀pẹ bọ́ lórí ọ̀pẹ bẹ́ẹ̀ ni tó wá rè tó bá lágbára jù nínú wọn tágbára ẹ̀ bá léke nkà láàrin ìṣẹ́jú kan ni ó tó dìde ah. tàbí kó jù ìṣẹ́jú kan lọ ṣùgbọ́n yóò kọ́kọ́ balẹ̀ náà. ìṣẹ́jú kan pẹ́ bàbá hmm. tó bá ti balẹ̀ màá rọ̀ bọ́ọ̀lù ni ṣe mọ̀ pé ìbọn tí màá tún fi yìn èyí tẹ́ bá mi rẹ ni hmm. tó bá fi lè tí ilẹ̀kẹ̀ bá fi lè jó balẹ̀ màá rọ̀bọ̀n fún ni. gbèrè. ṣé bàbá. gbèrè. mo dúpẹ́ o. ojú ò ní tiwa. iṣẹ́ kàn ẹ́ ogun yá. bá mi mo ní pé kí n sọ fún yín pé ilẹ̀kẹ̀ yẹn ti já o. àwòrán mọ̀lá ilẹ̀kẹ̀ èwo. owó ilẹ̀kẹ̀ tẹ máa ń ṣe fáwọn oníbàárà yín tí wọn bá ti rọ́kùnrin pé wọn. ta ló wá fọ́n lẹ́kẹ̀ ṣé mi fọ́n lẹ́kẹ̀ ni Bámi gbàgbé ráyàn pè mí kọ. Ṣé mi ò sọ fún ọ pé kó o fi ara balẹ̀ ọlọ́run ó ṣọkùnrin tiẹ̀ fún ọ ní ṣé wọn ò sọ fún ọ ni. mo ti ń pẹ́ dúró mo ti dúró dúró dúró mo ti pẹ́ dúró látọjọjọ yìí. àsìkò ọlọ́run ń pẹ́ ọ̀ọ́nì láàkáyò dákun ń bò lọ rè múlẹ̀kẹ́ níbi tí mo kó àwọn ẹlẹ́kẹ́ àwọn ọmọ olóṣò mi àwọn àna mi àwọn ọmọ olóṣò mi àbíbò lẹ̀ tí ń pè wọ́n ní ìsìn tí mo kó lẹ̀kẹ́ wọn bẹ̀ ọlọ́múlẹ̀kẹ́ ọmọ olóṣò dákun láì sọ omi èèwọ̀ rẹ̀ omi èèwọ̀ lẹ̀kẹ̀. ṣebí ẹ sọ wípé ẹni tó bá ti jà òun ni ó máa fẹ́ mi o. ta ni ó ń tì í. bàbá òòṣà. wá mi rí àrí àkọ́bí. ṣé ẹ mọ̀ra yín ni àbẹ́wò ni. bá eh, mi èmi náà fẹ́ béèrè pé iṣẹ́ yìí náà mọ̀ rí ni. kí ló dé tó fẹ́ béèrè bóyá mo mọ̀ ẹ̀ mi ni kí ló dé òun ni ọmọkùnrin tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún yín. jókòó báyìí jókòó báyìí jókòó ọ̀gbọ̀rọ̀ jókòó. kí ló ń ṣẹlẹ̀ bá mi. mo dáràn wà mí rí ọmọ mi lè yí o ó sì níwọ òun jọ ń jáde. bàbá mi ò mọ àti pé kò yín ṣe pé ẹ sàmì sí lára tí wọn fi mọ̀ pọ̀ ọmọ yín ni. Ah, mọ̀mọ́ dáràn mọ́ ra ń banú ẹ mọ̀ ti báyé jẹ́. Ah, ẹ wá iná ni mí mi ò mọjú ẹni tó dá mi. Ah, bàbá yẹ kí n kìlọ̀ fún yín ẹ má jẹ́ kí n rán yín níbi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín. lọ́bẹ̀. Thank you káàbọ̀ sọ. ọmọ mi dáadé. àdúgbò sọ. mi ti Yomi. Fadé sá ni Yomi Fadi. <laughs> oh my prayer partner my love partner. What does that mean? You're joking, right? No, mommy, I'm not joking. Ṣó gbádùn I I I show nǹkan tó máa ń sọ ṣá? Fadé. ó dàbí nǹkan tí ń ṣe ẹ. ó dàbẹ̀. <coughs> ọmọ ọdún mélòó ni ẹ tó sọ pé you are in love with somebody just uh, just love kìíní kan i don't understand uh, ọmọ ọdún mélòó ni ẹ. sir ẹ má da fàdérà no. she plays a lot lára nǹkan tó dẹ̀ jẹ́ kí like and she's just like a baby sister to me ní church you know and you know she's very she's very sharp you know so mm. yeah the only thing we share actually is just prayer points bible verses mm-hmm. and um, fellowship lẹ́ẹ̀kọ̀ọ̀kan and all nothing more ẹ má dá okay um, anyway young man um, má jẹ́ kí ojú bẹ́ẹ̀ lọ ah, hmm? lẹ́yìn prayer points bible verses job. She's like this is up to me. yeah. o ọba àdúgbò lọ ní ìlú eré àlọ́ ní ìgboro. tí kò máa kílẹ̀ ọ̀yìn náà mi lè kọ́ máa tẹ́lá sàn kó sọ́nà fìkà sáà wókè. tó bá tó wá gí wí báyìí máa fún ẹ ní a minute silence máa tọ́ bọ̀ ẹ lójú. màmá jáde sọ fún sọ fún. nǹkan tí mo wá ṣe gangan ló wà important tí a máa lọ sókè. ẹyọ ọmọ wà ní àti. àtijọ́ tí mo ti bá nínú ibo láàrin ayé mi ti da ní gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí dùn fún mi. ó le mọ olóṣó combination of. tó bá jẹ́ pé ojú ọ̀tún àbí tòsí ló fẹ́ mú ẹ dẹ́ṣẹ̀. lọ́wọ́ ilẹ̀ ẹ̀yin màá mi bì ọ́dà twenty four hours lórí tí. ẹ wò ó déyàn kan bá lé yín ẹ lè mèrè ta tìlù bá lé yín ẹ máa kó sọ́wọ́. ẹnikẹ́ni ò ní gbọ́ lẹ́nu mi ẹ wò wọ́n ni. ó lọ fún àgán ni o ṣé wọ́n bó láyọ̀ fún ẹ ni. bọ́tọ̀m láìsí pé ibẹ̀ yẹn àbúrò mi. pàṣẹ tèmi bá mi ẹ kàn wọ́wọ́ mi ẹ gbọ́wọ́ ìhun pàdé láti ìjọ yìí. ẹ bá ṣe mi tẹ bá ṣe pa tí mi nípa bíbá yìí kó wọ́n máa gba bíbá yìí lọ́wọ́ ọmọ ọ̀tá yàtọ̀ sí ọmọ owó ọmọ owó yàtọ̀ sí eríà o eríà yàtọ̀ sí ọmọ àdúgbò tó bá dún tó bá gbọ́ ó sì wà láyé ni o ṣé wọn mọ̀ pé ubìnà uba ni ọkọ̀ ọ̀gbọ̀lọ̀ àtàbọ̀lọ̀ ṣùgbà ọ̀fíìfì na sísì ọ̀sẹ̀ túrì na sẹ́tìmánì ìbẹ́tà yìí yàgò fún ọlọ́pàá dé. ìjọ wo nìyá ẹ ní rápà ó wá ní kàmá àwọn wá ń kà mí ní ìbáka. ṣé bòbò bàdó ìyá ẹ ni olúwayé múlẹ̀. wá ó dà pé òun ṣòfò náà mímí nu kọ́bọ̀dà. you dey look my face you be like say i dey follow you dey play am ajé ẹ abọ́lá ibùdó sẹ́ẹ̀tì àwa méjèèjì máa nẹ wọ́nà. ló ṣe ẹ. ta ló gún yóò fún ẹ tó ní tọ́bi òṣòro. àbálẹ̀kùn máa ṣẹlẹ̀kùn máa ṣẹlẹ̀kùn máa wò ó ṣe ṣé máa wò ó ṣe fún wa máa wò ó ṣe fún yín níbi báyìí pílẹ̀ máa wù pílẹ̀ yẹn ká ṣeré fúnra wa. wà á sáré nígbà ẹ̀ láyà ẹ pa wádìí nínú igbó dà ẹ pa wọ́n ní wọ́n lọ́ọ́ Ọmọ bọ́dí ló join bọ́dí join bọ́dí join. Professional Arrest my case, wọ́n tún àlọ́ kan ẹ̀ jọ̀ọ́ yá. Ẹ kọ́ check and price am, I no see what I No check and check. àjẹbùrẹ́ o àwọn olùgbé bẹ̀. mo kúkú mọ̀ pé bá aláṣọgun ká mọ ẹni tí ó jẹ́wọ́ oníṣà ìbéèrè àbí báwo ni ká ṣe ṣe ti tọ̀ta fà sókè yìí tóyí dó borí. ìkàdẹ̀rẹ́ o kò jẹ́ ṣe ti ẹ̀bẹ̀ o ó dá mi lójú ẹ bá mi pè é wé àjọ̀nú àrẹ̀mọ. ẹ bá mi pè é kí n gbọ́ àjọ̀nú àrẹ̀mọ. àjọ̀nú àrẹ̀mọ ti dé o. àjọ̀nú àrẹ̀mọ. Mm. ó ti dé ó ti dé ó ti dé o. àjọ̀nú àrẹ̀mọ. àjọ̀nú àrẹ̀mọ ti dé o. àjọ̀nú àrẹ̀mọ. àrẹ̀mọ. àjọ̀nú àrẹ̀mọ. ó ti dé o. àjọ̀nú àrẹ̀mọ. àjọ̀nú àrẹ̀mọ jẹ̀bùrẹ́ o àwọn olùgbẹ́ bẹ̀. mo kúkú mọ̀ pé bá aláṣọgun ká mọ ẹni tí ó jẹ́wọ́ oníṣà ìbéèrè àbí báwo ni ká ṣe ṣe ti tọ̀ta fà sókè yìí Tóyìn Dóborí.